ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣàn Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì Àbíọ́nà ló ń tọpin ìròyìn ròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe àkọsílẹ̀ mílíọ̀nù méjì àbọ̀ àrùn kòrónà ní orílẹ̀-èdè náà èyí tí ó mú kí ìpínlẹ̀ Texas àti Florida ṣe àfàró lórí tútú àwọn ènìyàn sílẹ̀ ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Sekinat Raji Ọláìdé tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. Ìpínlẹ̀ Florida àti Texas ti fi ọkọ̀ ṣíṣí àwọn ènìyàn sílẹ̀ láti padà sẹ́nu iṣẹ́ òòjọ́ wọn ṣe àwàsẹ́yìn bí àkọsílẹ̀ àrùn ọ̀hún ti pé mílíọ̀nù méjì àbọ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìgbésókè àkọsílẹ̀ àrùn náà ni ó tún rú gọ́gọ́ sí ní àwọn ìpínlẹ̀ tí ó wà ní apá gúúsù orílẹ̀-èdè ọ̀hún ní ibi tí wọ́n ti gba àwọn ènìyàn láàyè láti padà sẹ́nu iṣẹ́ òòjọ́ wọn lẹ́nu lọ́lọ́ yìí ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ìpínlẹ̀ Florida ṣe àkọsílẹ̀ ènìyàn ẹgbẹ̀rún mẹ́sàn-án àbọ̀ ó lé tí wọ́n ti ní àrùn kòrónà nígbà tí ẹgbẹ̀rún mẹ́sàn-án ti wà nílẹ̀ ní ọjọ́ ẹtì tó kọjá èyí ló sì ṣe okùnfà bí adarí ní ìpínlẹ̀ náà ṣe fa okùn ìdúrósílẹ̀ àwọn ènìyàn lé dọindọin nígbà tí wọ́n ń sọ fáwọn ènìyàn gbogbo láti wà nínú ilé wọn. ní ọ̀sẹ̀ tó kọjá ni ẹni tí ó jẹ́ olórí nínú àwọn olùdámọ̀ràn sí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ọ̀rọ̀ COVID-19 dókítà Anthony Fauci sọ wípé orílẹ̀-èdè ọ̀hún ti wà nínú wàhálà ńlá látàrí àrùn corona bí ó ṣe ń gbọ̀rẹ̀gẹ̀jìgẹ̀ sí i lójoojúmọ́ pé ó ti ju ẹgbẹ̀rún márùnléní ọgọ́fà ènìyàn tí wọ́n ti gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra ní orílẹ̀-èdè ọ̀hún báyìí dókítà Fauci tẹ̀síwájú wípé lílọ sókè àrùn yìí dá lórí títètè ṣí àwọn ènìyàn sílẹ̀ tàbí àìtẹ̀lé gbogbo òfin àti ìlànà tó wà ńlẹ̀ lórí ìdènà ààrùn náà ló ṣe okùnfà ìlọsókè covid-19 ọ̀hún látàrí ìlọsókè ààrùn náà àtòkòwá balẹ̀ jẹ́ ọ̀hún igbákejì ààrẹ orílẹ̀-èdè náà Mike Pence tí ó tún jẹ́ olórí ikọ̀ agbèfọ́ba lórí ààrùn covid-19 ti wọ́gi lé gbogbo ìkéde ìta gbangba lórí covid-19 ní Florida àti Arizona ó sì pàṣẹ pé kí gbogbo ènìyàn fìdí mọ́lé láti dènà ìtànkálẹ̀ ààrùn náà Sekinat Ọláìdẹ́rajì ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe mú ààbò eléyìí wá fún wa. ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ akẹ́rù kan ṣẹlẹ̀ ní agbègbè iléèwé mẹ́ran ṣùgbọ́n ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ. di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ẹ jẹ́ kí a lọ gbọ́ bí Sekinat Ọláìdé ṣe mú àtúpalẹ̀ ìròyìn yìí wá. ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ akẹ́rù kan wáyé ní agbègbè iléèwé mẹ́ran ìpínlẹ̀ Èkó ìròyìn tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ pé ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bíi agogo mẹ́jọ alẹ́ kù ìṣẹ́jú belenja ní ọjọ́ àìkú tí wọ́n sì sọ wípé ìjánu ọkọ̀ akẹ́rù náà tí wọ́n ti yọ nọ́mbà ìdámọ̀ rẹ̀ kúrò báyìí èyí tó sì kó òkúta lásìkò tí ọkọ̀ náà fẹ́ mú òkè ló sọ ìjánu rẹ̀ nù tó sì bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀yìn rìn kí ó tó dábùú ojú ọ̀nà tí a mọ̀ sí covert gùn lásìkò tí tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní kò sí ẹni tó farapa kò sì sí ẹni tí ọkọ̀ náà kọlù bẹ́ẹ̀ ni kò kọlù ọkọ̀ kankan gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ náà ṣojú rẹ̀ ó ní ìgbé àfẹ́wé ni gbogbo ọkọ̀ tó ń bẹ lẹ́yìn rẹ̀ ṣe tó lúkúlùkù wọn sì mẹ́họ̀ di àsìkò òwúrọ̀ yìí wọn kò tí ì gbé ọkọ̀ náà kúrò èyí tó sì ń fa súnkẹrẹ fàkẹrẹ lójú ọ̀nà ọ̀hún ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ lasma sì ń darí àwọn ọkọ̀. òye wá fojú hàn pé àwọn tó ní ọkọ̀ náà ti lọ pe àwọn ọkọ̀ tí yóò bá wọn wọ ọkọ̀ akẹ́rù náà kúrò níbẹ̀ bí ó bá ṣe wá jẹ́ a ó máa fi tó yín létí. Sekinat Ọláìdírajì. ẹ káàbọ̀ padà mo jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Sekinat Raji Ọláìdé ṣe mú àbọ̀ eléyìí wá. gbajúgbajà olórin tàkásùfèé Ọ̀làdàpọ̀ Oyèbánjọ eléyìí tí ó The Band ni àwọn ènìyàn ti bu ẹnu àtẹ́lù lórí ìtàkùn ayélujára fún títàpá sófin ìdènà ìtànkálẹ̀ àrùn COVID-19 nípa kíkọrin ní ibi ayẹyẹ elérò púpọ̀ kan nínú fọ́nrán àwòrán kan eléyìí tó gborí ẹ̀rọ ayélujára ni wọ́n ti rí D'banj tó ń kọ orin rẹ̀ kan tí àkọlé rẹ̀ sì ń jẹ́ Ọlọ́run má jẹ́ lórí ẹ̀rọ níbi tí èrò púpọ̀ tí wọ́n ti wà níbẹ̀ tí wọ́n sì jẹ́ obìnrin bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lo ìbòmú nínú wọn. ní ọ̀sẹ̀ tó kọjá ni gbajúgbajà olórin náà wá sí ìlú Èkó láti Àbújá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tí wọ́n fi kàn án. àmọ́ nínú fọ́nrán kan eléyìí tó jáde lọ́jọ́ àìkú ni àwọn ènìyàn ti rí i láàrin ọ̀pọ̀ èrò tó sì ń kọrin láàrin wọn èyí tí ó rú òfin ti àjọ NCDC àti ìjọba àpapọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti fi fi òpin sí àrùn COVID-19. ẹ̀wẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ń bu ẹnu àtẹ́lu Dìbànjì fún ìwà arúfin náà eléyìí tó wù nípa kíkọrin ní àwọn ibi ni àwọn olólùfẹ́ rẹ̀ kan sọ wípé ohun tó mú kí Naira Marley ṣerú eléyìí tí kò sì fi mú kàtà òfin bí Dìbànjì náà bá ṣerú rẹ̀ kò lẹ́jọ́ jẹ́ nítorí orí kò ju orí lọ àwọn ènìyàn ní ìkòròdú ti ké gbàjarè lórí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tí ó wá ń yọ wọ́n lẹ́nu pàápàá bí àsìkò òjò ṣe bẹ̀rẹ̀ yìí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun Sekinat Raji Ọláìdé lẹ́ẹ̀kan sí. àwọn olùgbé agbègbè Adégbòṣe Estate ní Ìkòròdú ìpínlẹ̀ Èkó ti ké sí ìjọba ìpínlẹ̀ náà láti wáá bá wọn dá sí ọ̀rọ̀ wàhálà tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù máa ń fún wọn bí òjò bá ti rọ̀ àwọn ènìyàn wọ̀nyí ló ké sí ìjọba gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó láti wá wọ̀rọ̀kọ̀ ṣàdá lórí omi tó ń yọ wọ́n lẹ́nu nípa gbígbẹ́ àwọn kòtò ìdáminù geere ìyẹn drainage àti gọ́tà sí àwọn agbègbè kí omi lè máa ráyè ṣàn lọ ọ̀kan nínú àwọn tí ó bá tẹlifíṣàn orísun sọ̀rọ̀ láì fojú hàn dé sọ wípé ìpayà ńlá ló máa ń jẹ́ fún àwọn bí òjò bá ti ṣú nítorí pé ó ti dá àwọn lójú gbangba wípé kò sí ọ̀nà láti padà wọlé bí òjò náà bá ká mọ́ òde bẹ́ẹ̀ sì ni kò ní ọ̀nà à ń gbà jáde bí ó bá ká wọn mọ́lé wọ́n wá ń pe ìjọba láti wá bá wọn ṣe àwọn ọ̀nà tí gbogbo omi kò ní fi máa yọ wọ́n lẹ́nu mọ́. arábìnrin adéjùmọ̀ tí ó tún wá bá wa sọ̀rọ̀ sọ wípé yàtọ̀ sí ìdádúró omi ọ̀wọ́n láti wọlé tàbí jáde ó ní ọ̀pọ̀ àwọn ìwé ẹ̀rí tó ń ti àwọn ìwé ẹ̀rí máa jẹ́ mi nìṣó àwọn gbogbo ló ti bàjẹ́ látàrí bí omi ti ń rìn wọlé àwọn ó wá ń rọ ìjọba pé lóòótọ́ ni omi pọ̀ ju ọkà lọ ṣùgbọ́n kí wọ́n bójú àánú wo àwọn ní agbègbè ìkòròdú sekinat ọláìdíraje ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe mú ààbò eléyìí wá fún wa. pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni ìjọ NASFAT fi padà bẹ̀rẹ̀ àsàlátù lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti wà ní ilé ní ìpínlẹ̀ Kebbi ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Alhassan Taiwo Adeleke tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni àwọn ìjọ nasirulfati tí a mọ̀ sí nasfati ti ẹ̀ka birninkebi fi ṣe àṣàlátù ti òní lẹ́yìn tí kálukú ti rọkun sílé pẹ̀lú ṣíṣe àṣàlátù wọn tí ó máa ń wáyé ní ọjọ́ mẹ́jọ ní ilé ìjọsìn wọn nínú ilé olúkúlùkù fún bíi oṣù mẹ́ta látàrí dídènà ìpéjọpọ̀ àti pípínká àrùn tí kò mọ ọmọdé tàbí àgbà coronavirus láti ìgbà tí àṣẹ ìdádúró ìpéjọpọ̀ ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ẹnu aláṣẹ ẹkùn Sokoto Kebbi Zamfara ni àwọn ọmọ ìjọ yìí ti bẹ̀rẹ̀ kíké pe ọlọ́run wọn lábẹ́lẹ̀ èkó wa wọn ṣùgbọ́n kété tí àṣẹ tó ti padà wá pẹ̀lú bíbẹ̀rẹ̀ ìpéjọpọ̀ lọ́sẹ̀sẹ̀ yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìlànà tí ìjọba là kalẹ̀ lórí lílo ìbòmú àti fífọ ọwọ́ méjèèjì pẹ̀lú oògùn apakòkòrò àìfojúrí àti fífún ara ẹni ní ààyè láìsúnmọ́ ara ẹni èyí ni ó fa ìdùnnú àwọn ọmọ ìjọ yìí tí ohun gbogbo sì ti tẹ̀síwájú bíi ti tààtẹ ìṣẹ̀lẹ̀ yìí wá ẹni tí ó jẹ́ àlùfáà ìjọ náà àlùfáà Muhammadu Tajuni bá Orísun sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ bó ti ṣe wí. alhamdulilayi adúpẹ́ fọlọ́run pé ọlọ́run ò jẹ́ ká bá a lọ nígbà tí wọ́n sì tún pè wá padà ń sìn wípé ká bẹ̀rẹ̀ padà àmọ́ ká tẹ̀lé àwọn ìlànà tí ìjọba gbé kalẹ̀ tó sì já sí pé ìlànà yẹn náà là ń tẹ̀lé ń sìn bá a ṣe bẹ̀rẹ̀ padà yìí àdúpẹ́ fọlọ́run àwa bí ọlọ́run àjàkálẹ̀ àrùn yìí náà ọlọ́run kó bá wa dẹ́kun rẹ̀ àyànbí tó bá wa dé yìí àdúpẹ́ fọlọ́run ṣùgbọ́n àbí ọlọ́run kọ́lọ́n kó bá wa ká kó ń lẹ̀ kó má jẹ́ ká tún rí láburú mọ́ láyé barika rọ̀sọ̀rọ̀ kẹrẹ tọ̀ gbogbo àwọn èèyàn wa àwọn jọmọ́ wa pátápátá àwọn mùsùlùmí lápapọ̀ àtàwọn tí àìsàn yìí náà ti mú lọ àbí ọlọ́run ọlọ́run sábà foríjì wa àwa náà tá à ń bẹ láyé ọlọ́run kó ṣàforíjì fa wa náà àwa tọrọ fún orísun orílẹ̀-iṣẹ́ orísun tó já sí pé àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ọ̀rọ̀ yìí àbí ọlọ́run wa fún iléeṣẹ́ náà ọlọ́run tó bàjẹ́ ọlọ́run jẹ́ kí iléeṣẹ́ náà ó jóná àwọn bọ́dà wa ọkọ wa tó já sí pé àwọn náà ni wọ́n ti ipasẹ̀ láti gba ọ̀rọ̀ yìí sílẹ̀ abẹ́ ọlọ́run ọlọ́run sábà ṣe dáadáa fẹ́yìn náà kan ní tí yín náà ọlọ́run yóò bàjẹ́ bàbá ọ̀ṣọ́ rẹ̀ kẹrin ìjẹ́ ìlà àwọlẹ̀ wẹ̀lẹ̀ wẹ̀tẹ̀ ìlẹ̀ wẹ̀lẹ̀ lákòótán àwọn ọmọ ìjọ kò ṣàìsọ sí ọ̀rọ̀ náà pẹ̀lú bí àwọn ènìyàn kan ṣe ń sọ wípé àrùn coronavirus kìí ṣe òdodo wípé ẹni tí ọ̀rọ̀ náà kàn ló kúkú mọ̀ wípé coronavirus is real pẹ̀lú àdúrà pẹ̀lú àfikí ọlọ́run máa túbọ̀ kó ayọ̀ àṣà Táíwò Adélékè ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kẹ́bì fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ẹ káàbọ̀ padà kò jẹ́ bí aṣojúkọ̀ ṣe mú eléyìí wá fún wa. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tá bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ ìkàlẹ̀ lọ́dẹ̀.